torí àwọn ẹ̀rí ni torí àwọn ẹ̀rí eléyìí tó tọ́ka sí i fa fa'in taabu wa aqamu salata wa atawu zakata fa ikhwanukum fi ddin sábà túbà bẹ́bẹ̀rẹ̀ sí ní gbé sọlá ti dúró san yọ zakat wọ́n ti dà àwọn ọmọ ẹ̀yà yín nínú ẹ̀sìn. lakin qabla dhalik falaysu ikhwanakum fi ddin. máa tó túbá máa tó máa ṣe sọlá máa tó máa yọ zaka wọn kì í sọ máa yá yín nínú ẹsẹ eléyìí tó túmọ̀ sí pé innal amala dakhilun fi musammal iman iṣẹ́ ọwọ́ nù nǹkan ń pè ní al-iman fal amalu ruknun fil iman ìsẹtẹrí orígun ni nínú gbàgbọ́ òdodo kìí ṣe ṣọrùtù sàhà wala ṣọrùtù kàmáàl ẹgbẹ báwọn kan ti ṣe ń sọ irú àwọn murji'atul ahnaf àwọn murji'a tí wọn ní iṣẹ́ òní nǹkan kan ṣe pẹ̀lú imáni pàápàá jùlọ àwọn hànàfíyà wọn sọ pé al ṣọrùtù fi sahhatil iman ó ṣe dédé ahlus sunna sọ yìí pé al-amalu juz'un la yatajazza ruknun minal iman orígun kan ní ara iman ní àlejò kù rẹ lẹsẹ ibi tọlọ máa ń so ìgbàgbọ́ òdodo papọ̀ má iṣẹ́ ìgbàgbọ́ òdodo ìlàlẹ́dínà àmọ́nú wàhámílù sọ̀lẹ́hà nítorí pé tó bá gbàgbọ́ tó èsì sẹ́ ìmánì ìmánì yẹn kò ní túmọ̀ ọgbàgbọ́ lásán ni tó bá ti ń ṣiṣẹ́ ìmánì tó gbàgbọ́ kò ní túmọ̀ nítorí pé kòròǹfò sẹ́ lásán ló ṣe kò sẹ́mi lára rẹ̀ tọ́ tó bá yé wa báyẹn ajá ikpe agbọ́dọ̀ sílọ̀ ni tó bá ti sílọ̀ kò síra rẹ̀ iṣẹ́ ìjọsìn ọwọ́ nù nǹkan tá à ń pè nígbàgbọ́ òdodo a lè yọwọ́ kẹjọsìn nínú ìgbàgbọ́ òdodo. ọ̀nà kejì tó máa fi fi sọ láti ráàlì oníkà máa máa ṣe lásìkò rẹ̀ kégbé orégbé kégbé orégbé ká tó ṣe ṣáájú eléyìí anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní alcahdu alladhi wa baynahum as-salah faman tarakaha faqad kafara láàrin àwa àtàwọn òun náà ni ọ̀sọ́lẹ̀ torí náà ẹnikẹ́ni tó bá ti pa sọ̀láàtì ó ti di kèfèrí ọlọ́run ṣàánú wa bẹ́ẹ̀ náà rọ́jòlì wà ṣẹ́ríkì wà kófìrí tẹ́rùkù sọ̀lẹ̀ tí ń bẹ láàrin èèyàn àti ìṣẹ́bọ sọ́lọ̀ ìṣe kèfèrí sọ́lọ̀ òun ni pípa sọ̀láàtì tó bá ti pa tí ó ti parí. tẹ́lẹ̀ báyìí wa eléyìí jẹ́ àkọ́kọ́ oríṣi ọ̀nà kejì tá máa fi fi sọ láti ráàlì wọn náà ní ká lọ lára ká máa máa ṣe lásìkò rẹ̀ ẹ̀yin sì máa ń pẹ́ wá nínú hadithi abdullahi bin mas'ud radiyallahu anhu wọn ni qultu ya rasulallah ayyul a'mali ahabbu ila Allah qal as li waqtiha wọn ni rẹ̀ anabi sallallahu alayhi wa sallam èwo nínú sẹ́ lọ́jọ́ ẹni tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí jù anábì dáhùn wọn ni ká ti sọ láti lásìkò rẹ̀ òfin rìwáyà dé ọ̀sọ̀lẹ́ ìlẹ̀ awwali waqtiha ká ti sọ láti lákòókò àkókò rẹ̀ ọ̀dà ti saka tẹ́lẹ̀ ìbàjẹ́ ń tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ajẹ́ pé abghadu al-a'mali ila Allah ta'khiru as-salati àbí ta'khiru as-salati an waqtiha káfi sọláàtì rárì sí àsìkò rẹ̀ òní tí ọlọ́run ọba tó kórìíra jù nítorí pé tọ́lọ́run bá sọ̀rọ̀ lánàbí sallallahu alaihi wasallam tó náà bá sọ̀rọ̀ a máa ń gbọ́ àgbọ́yé rẹ̀ gbọ̀nà méjì bil mantuqi wa bil mafhum ntí wọ́n sọ àgbọ́yé rẹ̀ tààrà ntí wọ́n wí àtòdìjì àgbọ́yé rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run gbogbo ẹ̀ lànàbí sọ. So ó túmọ̀ sí pé ńgbà táwọn ẹbí sọ pé èwo lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù nínú sẹ́ tó pé ní káṣí sọ láti lákòókò rẹ̀ ó tún sọ bákan náà pé ntọ́lọ́ kórìíra jù nínú sẹ́ òun náà ní ká máa fi sọ láti ká máa fi ráàlì ká máa fi falẹ̀ sásìkò rẹ̀ eléyìí lọ́lọ́run ọba kórìíra jù torí ẹ̀ lọ́lọ́run sọ pé fawailun lil musallin alladhina hum an salatihim sahun wáyélu àyè búburú kan ni nínú náà jahannam àwọn olùmọ̀ nípa tafsir wọn ní kò sí nǹkan tá a sọ síbẹ̀ tí ọ̀yọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ní àwọn àjẹ́ àyè ibùdé sí ibùsọ̀ sí fún àwọn olùṣe sọ̀lẹ́ àwọn àwo nínú àwọn olùṣe sọ̀lẹ́ alladhina hum an salatihim sahun àwọn ẹjọ́ ẹ pé wọ́n á máa gbàgbé sọláàtì wọn wọn kì í ṣe lákòókò rẹ̀ ọ̀kan nínú àwọn onítafsir sọjá abdullahi bin abbas radiyallahu anhuma ó ní akíyèsí àyà yìí ọlọ́run sọ yìí pé alladhina hum li salatihim wọ́n sọ pé alladhina hum an salatihim sahun ó túmọ̀ sí pé wọ́n máa ń gbàgbé láti ṣe lásìkò rẹ̀ ni. èsì kí wọn máa ń gbàgbé pátì má ṣe pátá korongodo tó bá jẹ pé ẹni tó gbàgbé láti ṣe lásìkò rẹ olólẹ́tọ̀ sí ibi ńlá èpè ńlá yìí wípé wáyé lù ní ọjà tiẹ̀ àyè burúkú nínú jahanna báwo wá lẹni tí kìí ṣe rárá báwo lẹni tó pátì pátá korongodo àti lásán kọ́. lànàbì sallallahu alayhi wa sallam lóní mùrú awladakum bis-salah wa hum abna'u sab'i sinin ẹ máa pa àwọn ọmọ yín láṣẹ láti máa ṣe sọlẹ ní ìgbà tí wọn bá ti jẹ àwọn ọmọ ọdún méje nígbà tí wọn bá ti jẹ àwọn ọmọ ọdún méje wadribuhum 'alayha li'ashr ẹ sì máa nà wọn lórí sọlẹ ní ìgbà tí wọn bá ti pé ọmọ ọdún mẹ́wàá. Ah, alimami shafi'i rahimahullah ó ní lásán kọ́ lòfin ọlọ́run já sí pé ẹ̀ ń bá ti lè pa sọláàtì tí lẹ́yìn ìgbà tó ti bàlágà kan apààyàn àbí kí ni a tún fẹ́ ṣe wọ́n ní ká ẹ̀ na ẹ̀fẹ̀nu bá wí lọ́mọ ọdún méjì wọ́n bá ti pọ́dún mẹ́wàá tí o ṣe ẹ̀nà lẹ́gba kìí ṣe ẹ̀bá wí ẹ̀nà lẹ́gba ẹ̀bá wí pẹ̀lẹ́gba ẹ̀ sọ̀jálẹ̀ rìbá wílẹ̀dẹ̀ yorùbá ọ̀fẹ́ ju ẹgbàá lọ sọ ẹ̀nà lẹ́gbà ezekọ́tù pé ezekọ́tù ọ̀nà tó kan léegun o ezekọ́tù ọ̀nà tó bo lára o àmọ́ ọ̀nà tí ó tọ́ la ó lọ́ ọmọ kí yes I did something wrong so lẹ́yìn eléyìí lẹ́yìn ọdún mẹ́wàá akramakumullah bí bàlágà ló ó ti wá bàlágà ọkọ̀ láti ṣe sọ̀lẹ́ wọ́n ní eliminate rẹ̀ pa fan ni wá wá tó bá wò ojú ẹ fọ àti ibi tá ti bẹ̀rẹ̀ nígbà tó yẹ pé tá a bá fi kékeré tá a bá fi bálà ìgbọ́rọ̀ wí a sì mí ètò ọ̀pọ̀ wọlé a fi bá wí lẹ́yìn ètò ọ̀pọ̀ wọlé ètò tóbi bàbàrà lọ́kàn kìí ṣe torí tí ẹnìkan o torí àwọn alétílápá náà táwọn náà kìí ṣe sọlẹ́ẹ̀tì pé lágbájá ń kọ́ àmọ́ rí múfú mà múfú èwo ń bẹ̀ múfú lé báyìí múfú ti lọ alcohol wọ́n bẹ lórí mi wọ́n bẹ mú fún lórí lè má dà tí wọ́n bẹ mú fún lórí ẹ̀yin tó sojú yín wọ́n ní mú fún láàyò sọ́lé mú fún kì í ṣe sọ́dáàtì káàní tó máa mú fún abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ torí ẹ̀ náà ni o ọ̀pọ̀lọpọ̀ ló ti ẹ̀kọ́ ọbẹ̀ lórí tó bá pọ́n lo ṣẹ̀ríà láwùjọ ibi táwọn náà ń gbé nítorí pé ṣẹ̀ríà wà fún ìhánilétí ìbániwí ìbániwí ni fẹ́ni tó ti lùgbàdì rẹ̀ ìhánilétí ni fẹ́ lómi tó sojú rẹ̀ àbí tó setí rẹ̀ pé a ọlọ́mọdé rẹ̀ wọ́n kàn bẹ́ olúwa rẹ̀ lórí lọ́lúwa ó bá ti kí ni yọba mójútẹ́sì yọba sàgbéjẹ́mọ́wọ́ sàgbéjẹ́ ó tó sora rẹ̀ mọ́lẹ́sẹ̀. eléyìí jẹba ẹlẹ́kejì nínú ìròyìn wa wọn náà ni ittiba'u shahawat ọlọ́ni wattaba'u shahawat wọn lè ẹni tó ṣe pé wọn kọjú sí ọkàn wọn sí nǹkan tí ń bẹ nínú ilé ayé ayé kan fúnra ara rẹ̀ ìfẹ́kùfẹ́ ọkàn wọn. ó dojú kọ àwọn adùn ilé ayé àwọn nǹkan mèremère eléyìí tí ń bẹ ilé ayé èyí tí èèyàn máa jẹ tí ó tún dẹ̀tì sílẹ̀ pé sí ọ̀sẹ̀ kù ni ẹ̀fẹ̀ mi sí mi létí àwọn nǹkan wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí lé ká wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ká ẹ̀ ń bá sọ̀rọ̀ sọ̀láàt níbi tí àwọn àgbàdùn báyìí wà àwọn obìnrin àwọn olóòótọ́ rẹwà àwọn ń yọ lọ́tún wọ́n ń yọ lọ́sì àmọ́ àti Allahu Akbar ẹ jẹ́ ká lọ ṣe eléyìí náà ìgbà òwúrọ̀ làwa wà ọ̀sán kan tí ì pọn fọ́dà kátó apélé oṣù àtọ̀lá àtẹlọ́yìn sórí ńdọ́lọ́ ńkọ fún ọ ọmọ kẹ́mi ìrẹ́ ogun kẹ́mi ẹ̀rẹ́ bá wà gùn sọ ọmọ bá fọ́n dáadáa sí tó fi sórí rẹ̀ àbórí ibùtọ̀ ọ̀rá gbálẹ̀ látàárọ̀ ọjọ́ òun náà ló ń ṣe dọ̀sán òun náà ló ń ṣe lọ́jọ́ alẹ́ rẹ̀ tó fi padà wá parí sínú náà jahannam kọ́lọ̀ mẹ́sẹ̀ ti wà bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé ìgbà tí àwọn ẹni tó dé gbẹ̀yìn yá dé báwọn ṣe ń lò gbèsè ayé wọn nù bẹ́ẹ̀ náà ẹnì kan ò sí tí ó fi sọ láti ráàlì tí ò ní jẹ́ ẹni tí ń wá ìwàkuwà yóò máa wá ìwàkuwà náà ẹni máa wá ìwàkuwà sára owó wọ́n máa wá ìwàkuwà sára kù wọ́n máa lélẹ̀kulẹ̀ sára obìnrin wọ́n máa wá ìwàkuwà sára agbára kágbára nǹkanfẹ́ lágbára òfò nǹkan jẹ́ ẹni tó bá ṣe ha àwọn èèyàn kàn kú lọ ni àwọn àfẹ́ nù òfò ni wọ́n máa tẹ̀lé àbí ta lẹ́ni tó ọmọ aṣẹ́wó lọ́kùnrin pansaga lóbìnrin tí mójútó sọlá tí mo wá dálẹ́ ma lẹ́ni tó ṣe é pé gbogbo àwọn màdùmádùn lé ayé ìní máa léka tó yẹ pé orí orí à ń pẹ́tẹ́ la ìní máa wà gbogbo ìgbà tó ka sọ láti kù kó lè rí dálẹ́ jẹ́ rí tí ipò ilé ayé tọ́jà rábà rẹ̀ tọ́ka sọ láti kù sọ láti wá kí ló fi ṣe nítorí pé àtòun àti sọ̀lá apá àbùbá ni wọ́n lè pàdé láéláé torí pé inna as-salata tanha 'anil fahsha'i wal munkar gbọ́n àwọn apalapala radarada eléyìí tọ́lọ́ wọn bá kọ́ sọlá ti máa ń léyìn àdínà sí òun sì ti dẹni tó lúwẹ̀ sínú odò ìbàjẹ́ yìí ọ̀nà wa ni wọ́n wà á gbà tí ó fi wá jẹ́ pé ń ṣe sọlá tó bá ṣe gan sọlá ti tí ọ̀lẹ́mì ní oṣù bẹ́ẹ̀ ẹjọ́ wà pẹ̀lú ẹ̀ ẹ̀yìn sì ń wò pé àbà aláàjì ẹ̀bà aláàjì lẹ́yìn káyìn náà lọ àjì ń gbà ẹjọ́ lọ ṣe sọ láì ẹ̀ sẹ́fà ní àlọ́kọ́ lẹ́bàá rí ṣe ń wo bòmí kí ọmọ arọ ọmọbìnrin tó ti lọ wọn wà sọ láti yóò níjọ́ gbà mí as we meet you we are now meeting for the first time today ẹ̀yin lẹ́fẹ́ kó bọ́ ẹ jẹ́ ká appointment yọ̀ọ̀yọ̀ ìtìwérè ọmọ arọ ni torí pé kò mọ́ wájú ẹni tó ń dùn kò kúkú tó ń di sọ láti rí tẹ́lẹ̀ náà kí láti fẹ́ ti ṣe kò fẹ́ fi ṣe kankan ti pé tó ọ kàn fẹ́ pílíìsì yìí ni ẹ̀fẹ́ ìlẹ́ni ká ṣe ká ṣe ká máa lọ. subhanallah wàtẹ́bẹ̀rún ṣahawat ilé ayé làwọn fálà fún àwọn òbí tó bá ti yà wọn láyé ẹgbàgbé ẹ ọ̀run àbí kí là ń pèsè lọ́rí ni fẹ́ wọn dẹ́rù bá wọn gbàtúnṣe pẹ́yìn òde bẹ́ẹ̀ ẹ tẹ̀sí lọ́kàbọ̀dù bàbá sọ̀rọ̀ ẹ pọ̀ ọ̀run ọ̀run ọ̀run ọ̀rọ̀ ayé ni ká máa sọ bàbá yìí bẹ́ẹ̀ làwọn ọ̀daràn máa ṣe àwọn máa sọ pé ayé láwọn kọ́ ṣe ná kátó ti pa sọ̀run subhanallah ilé ayé ńlọ́kàn wọn balẹ̀ sí ilé ayé ńlọ́kàn wọn balẹ̀ sí fasawufa yalqawna ghayya àwọn eléyìí ó ṣòfò wọn ṣòfò wọn ní jèrè ìwọ́n tó ń ṣe tọ́ ọlọ́run lójú méjèèjì kí lọ́mọ tó bá pàdé láti pé ẹni tí ń ṣe ọlọ́run sàǹsàn àwọn anábì ọlọ́run wọ́n ṣe tọ́ ọlọ́run wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n fi ra wọn sí ipò eléyìí tó ṣe pọ́lọ̀ ní kí wọ́n dúró ń bẹ̀ wọ́n takò tọ́ ọlọ́run àwọn anábì tó bá dọ̀gbìn nàlùkìyàmù oníkàlùkù wọn máa ṣe náfṣe náfṣe gbọ́ wa làwọn akpọ̀rọ̀ ntù wọ́n máa sọ pé tẹ̀mí tómi tèmi tó mi ẹ má bàa ń wá mi dìkù ẹ má bàa ń wá mi dìkù bẹ́ẹ̀ làwọn anábì ọlọ ni wọ́n máa sọ tó bá ti jọ́ pé nàlùkìyàmù bó o wá là wá wọ́n á pè ọ́ sẹ́sìn wọ́n ní rárá wàá já orí ẹni torí pé wọ́n ọ̀la ayé kí ni dérò ń jẹ́ ń di ẹlẹ́dẹ̀ ń jẹ ẹlẹ́dẹ̀ ọlọ́njá orí ẹ ni wàá já orí ẹ ayé kí ló níbi àǹjájá oní wàá já ẹ ayé kí ló ń jẹ nídìí àmú ògógóró wàá jẹ ayé orí ẹ ayé kí ló ń jẹ nídìí àgbàṣẹwó ká tó fi gbé àrùn irú ètò òsè bàbá rẹ rí tí òsè àwọn bàbá ńlá rẹ rí sàárè sàlámù àlẹkùn gbàtọ́ mọ̀ wá rẹ̀ torí ẹ̀ فسوف يلقون غيا ọlọ́run ni wọ́n ṣòfò òfò yẹn hmm, tí ẹ bá ṣòfò láyé ìgbà míì ìgbà míì àti tún tají lẹ́yìn òfò tayé kìí rọrùn kó wọn á ló fò tàlùkìyàmà ẹ̀ ń bá ti ṣòfò nígbèǹde àlùkìyàmà òun gangan ló ṣòfò pátá korongodo tí ò sí ìdìde mẹ́lẹ́yìn rẹ̀ ìrẹ́ lọ́lọ́run ti ń pàkíyèsí wa pé wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹni bá wà nǹkan míì fi ṣẹ̀sìn yàtọ̀ sí islam kọ́lọ́ ọmọ kọ́lọ́ ọmọ bò ní ìgbà lọ́dọ̀ wọn yóò sì máa bẹ nínú àwọn ẹni òfò tọ́ba di lọ́la gbẹ̀ndàlùkìyàm tẹ́lẹ̀ bá ti yé wa kò sí àyè láti ṣàtúnṣe tọ́ba di lọ́la gbẹ̀ndàlùkìyàm ẹni tọ́ba ti ṣòfò ní ọ̀la gbẹ̀ndàlùkìyàm ó ṣe láti tani ẹ̀rí nílé ayé ń bí tó bá kó ní káràkátà bá lè yàn téèyàn bá fi lè já kòtò téèyàn ṣòfò á sọ pé ṣubú lẹ́ẹ̀kan kò túmọ̀ sí kó ṣubú parí ó tún máa gbìyànjú lọ náà ni nítorí pé ẹni tí máa ń bẹ̀rù láti ṣubú ti ń bẹ̀rù láti ṣòfò nínú káràkátà nítọ́jáde ni pé kò ní jèrè láéláé torí ẹ ẹ tún tẹ̀síwájú náà nítorí tẹ̀síwájú náà àtúngbò ni bẹ́ẹ̀ náà ni. tó bá jẹ́ pé èèyàn bá jẹ́ ẹni tí ń lọ léèwé àwọn á lọ léèwé iléèwé tó á ń lọ yẹn àwọn ọmọ tí ń sílẹ̀kùn lọ wọ̀ iléèwé tó á ń lọ yẹn ó wá jẹ́ pé àṣefìdírẹ́mi ló ń ṣe ọ̀pá olódò burúkú ni ọ́ àwọn òbí rẹ̀ ò ní wọn náà gan wọn máa ronú pé máa padà páàsì ẹ rí tó bá jẹ́ pé wáyẹ̀kì àbí nẹ́kù àbómi náà tí wọ́n tún ṣe possibility pé yàn lè pass wá àbí òsì ó wà tó bá ṣètì lákòókò tó pass wàá ṣètì lẹ́ẹ̀kejì pàtẹ́ ìbá pé iye àlékọ́ nọ́mbà rẹ̀ má bí ìdìnnìlá ọ̀padà pass bẹ́ẹ̀ náà ní jambu ọ̀padà pass kọ́dà tó bá wọ university ní Nigerian level yìí kọ́dà nílùú òkèrè level tó bá wọ university téèyàn bá ṣe ìdánwò lákọ̀ọ́kọ́ ìdánwò àkọ́kọ́ ti semester or pass so the semester the second semester continue so àlè ti torí pé wọ́n fìdí rẹ̀ mi ká dẹ́kọ̀ọ́ dúró sọ́ba tí wàá ṣe second semester kò tún pass kí ló máa ṣe ọ carry over ó receipt sọ́ba receipt ó tún pass ọ carry over wọn ṣàdédé ṣe oṣù kanlé ayé ń bì àfi nítorí ẹni tí ó fi rọ àrò torí rẹ̀ yóò carry over ọ carry over tó lọ́la di yí pé o tún paasi nù carry over rẹ bọ́ba karangida you repeat you repeat a year or two abẹ́ ẹ̀kọ́ ni láwọn orílẹ̀-èdè tá ti ń sanwó sùkúlù ẹbẹ̀ ẹnu kọ́ sanwó ni tí wọn bá ti sanwó sùkúlù ẹnu kó tún máa ṣe ẹ̀kọ́ rẹ lọ ní títí tó fi paasi bílẹ̀ ayé ti ṣe rí nu ó nídìí láti sọ̀rọ̀ ìtì nu ṣùgbọ́n ẹni tó bá ṣòfò lálùkìyàmà. fún gangan ló ṣòfò kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ lọ sábà ọ̀lẹ́nìkan ní bàbá ń gbẹ́jọ́ sọ̀gbẹ́ àfọkànbalẹ̀ àwọn bẹ̀lẹ̀ yẹn tá a lẹ́ni náà gẹ́rẹ́ níbo ló ń dá bára rẹ̀ bóòlù ń gámọ̀ tọrọ ọ̀wọ́ rẹ̀ torí ẹ̀ ń bá ń ó lálùkìyàmà ni. sọ́nà àtúnṣe máa pé ọlọ́run sọ pé wọ́n ṣòfò àmì ni lórí pé ilé òfò wọn máa gbé láéláé ilé òfò ni wọn máa gbé láéláé ẹni tó fi sọ láti rà rè jáì pé ìfẹ́kùfẹ́ ọkàn ńlọ ńléka nílé ayé òṣètọ́lọ́ nílé ayé fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla irú rẹ̀ bá wọn nù náà saqar sẹ́wọ̀n kí khalidan fiha màdàmà ti sàmàwàtú wal ard yọọ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbèrè kése ni tílé ìbáyé wa àjẹ pé òfò ń gán lòfò gidi àti ètò gidi àti ètò ògidi tó ọlọ́mọdé àwọn òsè kankan bẹ̀ fasawfa yalqawna ghayya tí wọn náà bá ti bọ́ sínú wọn kó fura lọ́lọ́wọ́n bá ń sọ fún ẹ o ìwọ ìwọ jẹ́ khalifun fáwọn salafu salih nínú ìjọ tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam irú kálífù wo ni wọ́n ṣé agbẹ̀yìn ṣe bí àwọn ẹni rẹ tó ti síwájú ni wọ́n àbí agbẹ̀yìn bá wájú jẹ́ agbẹ̀yìn ta ìlànà àwọn ẹni tó ti síwájú ń padànù ṣe ni wọ́n oníkálukú wa ọ̀kan nínú méjèèjì náà láàmú nínú ká jẹ́ khalafun salih àbí khalafun talih bóyá ẹni tó dé gbẹ̀yìn tó náà dáa àbẹ́ni tó gbé tó dé gbẹ̀yìn tó bá lù mà tó bàjẹ́ tí ò dá ọ̀kan náà làwọn náà mú àwọn náà sì tàbá gbéra wa sórí tàbá gbéra wa sórí tẹ́nì tàbá gbéra wa sórí àtẹ nítorí dájú ni kéèyàn hàn sí wa lágbájá ń ṣẹ̀sìn dáadáa lágbájá ń fẹ̀sìn ráàlì lágbájá ẹni ọlọ́ọ̀nù lágbájá ẹni àṣetọ́ọ̀nù gbogbo ẹ̀ náà lọ hàn balil insanu ala nafsihi basira ọ̀rọ̀ tí ẹ rí bẹ́ẹ̀ ojú kálukú ọ̀fọ́ sínú rẹ̀ ojú kálukú ọ̀fọ́ sẹ́mi rẹ̀ ọmọ ara rẹ̀ are you a good person or you a bad person you won't need the finance fún ọ letter of recommendation before you recommend yourself for good or bad torí ẹ oníkálukú á ti mà sọ́nsẹ́sì lódodo àbí mùnáfíkì àdínì mùnáfíkì àdínì lásán tí ń sẹ́sìn lójú àwọn èèyàn sọ yẹ pé kò sẹ́sìn lọ́kàn wèrè irú àwọn ẹ̀ فسوف يلقون غيا ọlọ́ni wọn ṣòfò ọlọ́wọ́n bá mọ̀ ní tọ́lọ́mbá ló jèrè èrè gidi nìyẹn báwo wá ní tọ́lọ́mbá ló ṣòfò òfò bá bó òfò nìyẹn kọ́lọ́mọ́jà wọ̀ ọ́ rí kọ́lọ́mọ́jà ọtọ́ sí wa torí ẹ̀. إلا من تاب وآمن وعمل صالحا nínú àwọn ẹni tó dé gbẹ̀yìn ó lè ti hùwà rádaràda ó lè ti hùwà pálapàla ó lè ti ṣe kátàkátà ségesège lè ti tọwọ́ rẹ̀ wáyé ìyẹn á máa túbá ìyẹn á máa ronú pìwàdà torí pé kullu bani Adama khata wa khayrul khatta'ina at-tawwabun gbogbo àwọn ọmọ anabi adam aleyhi salam lálásìsẹ ẹnì kò sí sọjá ẹni mímá ẹni mímá báwò ń bọ̀ lọ́wọ́ ẹ fún aládìrẹ́sì rẹ afẹ́ bẹ́ẹ̀ wò ẹni mímá yín tẹ̀ ń parọ́ àwọn awé tán ọlọ́dẹ fìlà sí pàkọ́ ọlọ́ni mímá lọ awé tán ọwọ́ ẹ̀wò atẹ́gùn gbèbí labalábá ọlọ́ni mímá lọ ẹni mímá báwò ọ̀daràn tí ń forí kanlẹ̀ fún nǹkan mi yàtọ̀ sí Allah ẹni mi máa bá o ọlọ́run ọba sóore fún ọ̀tọ̀ lẹ́ni tí ń dúpẹ́ fún bóò ló ṣe jẹ́ ni mímá tí ń yàgbẹ́ báwo ló ṣe jẹ́ ni mímá tí ń tọ̀ ẹni mímá tí ò lè má sùn torí ẹ̀ kò sẹ́ni mímá ẹ̀rí pé ńgbà tí ọlọ́run ẹlẹ́dàá wa ti ń ròyìn fún wa nípa àwọn ọmọ àlùjànnà ní tí wọ́n bá ó ní walahum fiha azwajun mutahharatun wa hum fiha khalidun àwọn ìyàwó tá a ti fọ̀ mọ́ wọ́n ń bẹ fún yín nínú àlùjánnà àwa a kì í ṣe mutahhar a máa ń jẹ́ mutatahhir ẹ̀rí kọ́ ń sọ yìí pé. يسألونك عن المحيض قل هو أذن فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن حتى يطهرن وسلوا وجبروا لو تتجو في داء لو لن تقي يطهرن wọ́n sọ pé yàtàtọ̀ harna fún ẹ̀jẹ̀ títí tẹ̀jẹ̀ ò fi dá ọlọ́run á sọ pé fẹ̀yìdà tẹ̀kọ̀ harna tí wọ́n bá wá wẹ̀ ọwọ́ wọn lọ́wọ́ wọn lè wẹ̀ wọn lè wẹ̀ fún ọ̀dẹni tó mọ́ wọn ò bùkátà káwẹ̀ wọn wọn tó jẹ́ni tó mọ́ táwọn bá ti wẹ̀. فأتوهن من حيث أمركم الله لا يجي wọn ò ní pẹ́ nìkan nínú wa ní mutahhar ẹni tá a fọ̀ ma kò sí kò sẹ́nìkan tá a fọ̀ ma láyé ẹni tó wẹra rẹ̀ má ńlọ́wà ẹni tó wẹra rẹ̀ má ni mutatahhir torí ẹ ọlọ́run á sọ pé á fún yín nínú àlùjánnà azwajum mutahhara àwọn àyàwó tá a ti fọ̀ ma afọ̀ wọn má ìgbà àwọn kìí ṣe nǹkan oṣù afọ̀ wọn má ìgbà àwọn wọn kìí yàgbẹ́ wọn kìí tọ̀ wọn kìí sọ abíyá wọn kìí rùn wọn kìí fọkún wọn kìí tutọ́ àwọn má ọlọ́run lọ́fọ̀ wọn má bẹ́ẹ̀ amaláyé ń bí rárá o ẹ̀rí pé ọlọ́run sọ pé la yamassuhu illal mutahharun gbogbo àwọn olùmọ̀ sọ pé àyà yìí kéésà ni wọ́n bá wò kò sì tọ́ka sí ìdájọ́ káfọwọ́ kan alukurani láì tí ì ṣe ìmára àwọn màláíkà ni wọ́n sọ bì pé alukurani tó wà nínú Allahul ẹnìkan kì í fọwọ́ kàn àfàwọn màláíkà tọ́lọ̀ ti fọ̀ máa àmọ́ wọ́n mọ̀ fọ́ọ̀kà alukur'an tẹ́gbìn máa ń bẹ lára rẹ tó ọba dọ̀tí ẹ̀rí mi lọ́tọ́ka sílẹ̀ yẹn ọ̀nà àlàdé eléyìí tí alimami Nasa'i tó gbé jáde nínú tírà rẹ̀ àti àwọn míì fanabi sallallahu alaihi wasallam wọ́n sọ nínú ìwé tí wọ́n kọ fún Amr ibn Hazm wípé alla yamassa al-Qur'ana illa pẹ́ nìkan kọ́ ọ́ kò gbọ́dọ̀ fọwọ́ kan alukur'ani àfẹni tó bá má àfẹni tó bá má tẹ́lẹ̀ bá yọ wa á rí i pé àwọn ìsẹ̀ni mímọ́ à ń bẹ lọ́n kó sì wá lẹ́ni tí wọ́n mọ̀ lọ́dọ̀ rẹ̀ táyì wá ti sẹ́lọ̀ ilé ọ̀sọ́ wá dá ṣetán tàbá ti dẹ́sẹ̀ ọ̀sọ́ wá do lórí ibú tí ò ní sórí rẹ̀ má lópin ìgbà tá a bá ti lè túbá nítorí pọ́lọ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa tí èyí bá ti pa máa ń sẹ̀ a sì ń túbá ọlọ́run ẹlẹ́dàá kò bá ti fa àwọn mí pààrọ̀ wa kí ẹ bó ti wá nù àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam táwọn ọmọ sẹlọ̀ tí wọ́n máa túbá tọ́ illa man taab wọ́n ń pàkíyèsí rẹ̀ nù tọ́wọ́n kọ́ran tó ń dapọ̀ ìwà burúkú pọ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀dájú burúkú ni ọ́ tó òfin ọlọ́run lójúmọ́ lẹ̀ tètè túbá lónìí torí kó lọ nìkan lọ́ mọ̀ bọ́ dọ̀là túbà kí ni wọ́n ń pè túbà túbà ọba ni mo túbà mo túbà ọlọ́run mo túbà kí ni jẹ́ àwọn ọmọ kí ni jẹ́ túbà túbà dáàbà ọ̀padà dáàbà yàtúbù táwùbà tẹ ọ̀padà sọ́dọ̀ ọlọ́run lẹ́ni tó dẹ̀yìn lẹ́yìn ìbàjẹ́ ọ̀dẹ̀yìn lẹ́yìn ẹ̀ṣẹ̀ ọwọ́ àṣetán láti máa ṣe tọ́lọ̀ sáńpẹ̀ túbà ni so nítorí di eléyìí mọ́kà máa túbà lẹ́nu láì máa túmọ̀ rẹ̀ ó padà lẹ́yìn ẹ̀ṣẹ̀ ó padà lẹ́yìn ìbàjẹ́ ó padà lẹ́yìn àtakò tó ń ṣe fòfin ọlọ́run ó wà á dìpọ̀ dúró déédéé lórí pọ́ máa tẹ̀lé tọ́lọ̀ ó sì jẹ́ni tó ṣe pé ìbàjẹ́ àtaburú eléyìí tó ti yàn láàyò tẹ́lẹ̀ tó o máa ṣe òpinnu pò tún ní débẹ̀ mọ́ ní ntọ́sẹ́kù fún ọ́nù gbèsè ayé kò tún ní ṣe bẹ́ẹ̀ mọ́ àmọ́ akábàámà lórí ètò ti ṣe ṣáájú kìí ṣe pé àmọ́ ti sanra àjọ ọ̀hún pé ọ́ nígbà tí mo wà ń Ṣàngó Òde Ṣàngó Òde báwo ní jẹ́bẹ̀ anábì sallallahu alaihi wasallam laysa lana masalu sawu aburú àwọn àpèjúwe burúkú èsè tiwa ó sì lè máa fira rẹ wé Ṣàngó Ṣàngó kìnnìkìnnì jẹ́bẹ̀ nígbà tí wọ́n wà ń Ṣàngó Òde sótú á ti Ṣàngó báyìí so mùsùlùmí ìfira rẹ̀ wé ntí ọ̀dà torí di ẹlẹ́yìn ọmọ kábàámà tọ́ba ti rántí ẹsẹ̀ tó dá tẹ́lẹ̀ omijé ọmọ dà lójú rẹ̀ bọ́ọ̀bá rọ omijé ọmọ gbọ́nra rẹ̀ lẹ́kùn ó fi hàn pé à ń mani tún bá màá bá ti ṣe ìlàmẹ́ntàbà ó ti mà sí pé Ọlọ́run bá nífẹ̀ẹ́ sáwọn tó bá túbà Ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn tó bá túbà inna Allaha yuhibbu at-tawwabin wọ́n yuhibbul mutatahhirin ọlọ́run nífẹ̀ẹ́ sáà ń tẹ́ bá máa túbá nítorí ìfẹ́ tó ní sí wọn gan nínú orúkọ ọlọ́run ní at-tawwab ó sì nífẹ̀ẹ́ sáà ń tẹ́ bá tún máa túbá at-tawwab ẹni tí máa gba ìtúbẹ̀ ẹni lọ́pọ̀lọpọ̀ torí ẹ ọlọ́run ẹlẹ́dàá nífẹ̀ẹ́ sí wọn àwọn atani at-tawwabin àwọn tí máa túbá lọ́pọ̀lọpọ̀ ẹni tí ń sọ pé ọ̀la ni ẹ má jẹ́ ojó ni torí tọ́ba jó ni yóò ti yá láyàájú ẹ̀jẹ̀ àfi sọ́la lọ́lọ́mùbá kọ́ pé àkókò kọ́ lẹ́yìn ọmọkùnrin rẹ̀ lọ́la ó sera rẹ̀ àbí ó sera rẹ̀ ó ti sera rẹ̀ jiná báyìí kọ́ wá fọ́ọ̀kù tí kọ́ máa jẹ́ torí ẹ má fi ìtúbà rẹ dọ́là o tọ́rọ́ lọ́ọ̀ nífẹ̀ẹ́ sí kẹ́ẹ̀ túbà ọlọ́ọ̀ nífẹ̀ẹ́ sí túbà. torí ẹ láti àsìkò sásìkò lọ́jọ́ ẹyọ kan máa túbá má fi falẹ̀ nítorí pé gbogbo ìgbà tí oníkálukú wa bá wà láyé ọwọ́ àsìkò tó rí náà ló ní wàláhì ọmọ nǹkan tí ń bọ̀ ọmọ nǹkan tí ń bọ̀ torí rẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí ká túbá ìlà máa ń tábà máa ń ọkàrí ọkùnrin man ọkàrí obìnrin gbogbo ẹnikẹni tó bá ti túbá ó ṣoríire ó ṣe dáadáa. ìlànà táàbà táàbà yìí ó ń bùkátà ọ̀rọ̀ ẹnu àti sẹ́ ọ̀rọ̀ ẹnu àti sẹ́ ẹ bá mi wọ̀ ọ́ nígbà tí ànábì sọ fáwọn èèyàn rẹ̀. bẹ́ẹ̀ náà là nàbì Hud wọn náà sọ ntọ́jọ́ bẹ́ẹ̀ Nuh ó ní faqultu astaghfiru rabbakum innahu kana ghaffara mo ní ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ olúwa yín nítorí pé dájúdájú òun jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ṣàforíjì fúnni ghaffara fa'ala siqatul mubalagha ọlọ́pọ̀lọpọ̀ ṣàforíjì fún ni lọ́lọ́ sẹ́yìn bá ti ń tọrọ àforíjì yóò foríjì ha tẹ́bá tí wàá ṣe bẹ́ẹ̀ kí lẹ́rìí gbà yorùsẹ́lẹ̀ sàmà àríkùm mẹdọ̀rọ̀rọ̀ wọ́yọ̀mùdẹ́dọ́kùm bí amúhálì wọ́bẹ̀ni wọ́yẹ̀jàlẹ́kùm jannatin wọ́yẹ̀jàlẹ́kùm anhọ́rọ̀ tẹ́ẹ̀fìrí gbogbo àwọn nǹkan wọ̀nyí gbà ṣé astaghfirullah astaghfirullah ni wọ́n sọ. rárá o astagfurullah ìgò tọ́ḿbìlì ọtí ó tún àlẹ́gbẹ̀ẹ́ rẹ ó mú astagfurullah astagfurullah aṣẹ́wò rẹ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ó ń tẹ lọ́yàn astagfurullah astaga ó ń ti rẹ dànù sọ pé gbà mí a Ṣàngó là dé gan ni wọ́n sọ ọ́ ó túbà torí pé dáńpé ní tútúbà àti ìtọrọ àforíjì òun náà ni tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àti iṣẹ́ tí iṣẹ́ tó bá tà sí ọ̀rọ̀ nínú títọrọ títúbà àti àforíjì á sọ wípé ìnákàlámínà kẹdàbí inú àwọn òpùrọ̀ lọ wà à ń parọ́ nìkan á ṣe astaghfirullah ó tún pa mí astaghfirullah òpùrọ̀ ni ọ̀ ó sínú ẹ̀ tó túba torí pé ìtumọ̀ astaghfirullah ó náà ní pé wọ́n lọ mo ti kú ònú ẹ̀ṣẹ̀ báyìí mi ń dẹ́ṣẹ̀ máa wà foríjì mi ó sì wá nú ẹ̀ṣẹ̀ ọwọ́ ní foríjì mi ọ̀daràn ti rí torí ẹni tí ànábì nù hàn sọ tẹ́ẹ̀fì rí gbogbo rìsọ́ọ̀tì yẹn ó náà ní pé kálukú ńkọ́ ẹ fi à ń bọ́gi à ń bọ́ pẹ̀sílẹ̀ pátákó rongodo kọjá pọ́lọ́ wọn bá nìkan ní ká ẹ máa sìn tẹ wàá máa tọrọ àforíjì lẹ́yìn tí a ti pàtì innahu kana ghaffara yóò àforíjì ìgbà táwọn olùmọ̀ bá sọ ìpín kí lọ kọ dínà kí gbogbo owó rí rere lọ́dọ̀ lọ kí lọ kọ dínà ká ga kí lọ kọ dínà kọ ọwọ́ bantam kí lọ kọ dínà ká débi tá a fẹ́ dé ẹsẹ̀ nì àwọn òkè ẹsẹ̀ ń bẹ wájú wa tí kálukú ti máa. Agbara àforíjì ọ̀wá rí ti dànù nítorí pé à ń tọrọ àforíjì kìí ṣe lódodo àhán lásán là fi tọrọ àforíjì wa tí ara wa àfi tọrọ àforíjì torí wàyí náà tó ń tọrọ àforíjì inú ẹsẹ̀ náà ló tún wà ọ̀ pátì. sábà ní sọ̀rọ̀ àforíjì kó di oyé ọ láti òní lọ kì í ṣe pé kọkàn máa ṣe astaghfirullah astaghfirullah ọ̀hán ni ẹ mọ̀gbọ́tà nàbì sallallahu alaihi wasallam wọ́n sọ pé máa ń tọrọ àforíjì ìsì máa túbà lọ sọ́dọ̀ ọlọ́ nígbà àádọ́rin lójúmọ́ nínú ẹgbàá wa kan nígbà ọgọ́rùn lójúmọ́ sọ̀rọ̀ pé astaghfirullah atubu ilayh astaghfirullah atubu ilayh astaghfirullah atubu ilayh nìkan rárá o sì tún tẹ àfi kò jìnnà sí gbogbo rádaràda pálapàla ẹ yà mí èmi náà ti yà yín alájọṣepọ̀ ma gbogbo tó bá láàrin wọn kọ́ bàjẹ́ ẹ̀yin ẹ̀sẹ̀ yìí gba náà lèyìn tó jẹ́ kó tu bá lọ sọ́dọ̀ lọ ilà máa ń tábà ni ilà máa ń tábà ẹ ọkùnrin tí anabi sallallahu alaihi wasallam tó lọ pààyàn ọgọ́rùn-ún dín kan tọ́wá ní ẹ̀fọ́ lùmọ̀ hàn túbà wọ́n á mú lọ sọ́dọ̀ sẹ̀sìnsẹ̀sìn bí ẹni tí ṣe tọ̀rí kọ̀ tí ọ̀ma kankan ni wọ́n á sọ pé èèyàn mélòó lẹ́lẹ́ paná ọgọ́rùn-ún dín kan ọlọ́run lè forí jọ ọba sì mú un náà hmm. ọba pa ó fi pé tọgọ́rùn-ún ẹ wá wò wò sẹ́wọ̀n kí èsì tún sẹ́lọ̀ torí tí ọba jẹ́sẹ̀ kí ló dé tó tún fi gbọ́dọ̀ pọ́gọ́rùn ó tún ẹ̀mí rẹ̀ wá wà dì pé mo fẹ́ pa nǹkan yìí sí ẹfẹ́ lùmọ̀ hàn mí olùmọ̀ ló lè jẹ́ mànà lọ síbi kí ló yẹ kí n ṣe gan lódodo wọ́n bá tọ́ka sólùmọ̀ fún nítorí pé ẹni tó ní mà á kódà bí olódo kódà bí olódo gẹ́gẹ́ ti ṣe sọ. فإن فقيها واحدا متورعا أشد على الشيطان من ألف عابد أن كاتن من فشريعة تجني تجني قريسة كيس أن تنسايسين لو قاقو قل للولي الشيطان جيب بيرون وستسسسين فلو دولو al-Khatib al-Baghdadi ó mú ròyìn kan wá fún wa nínú tírà rẹ̀ al-Faqih wal-Mutafaqqih wọn lè ṣètò ní wàhálà òrìn wọn á wọnú mọ́sálásí ó bi àwọn ọmọ rẹ̀ léèrè ó ní tálẹ̀ rò pé ó burú jù tá a lè kọ́ńkàd tá a lè borí nínú ẹni tí ń yan náfìlà rẹ̀ gẹ́dẹ̀ yìí àti ẹni tí ń ka tírà yìí àwọn ọmọ akẹ́ eléyìí ni o náfìlà rẹ̀ yóò ní jára mu o ìbílísù bàbá wọn nídìí orí ibú bàbá wọn tó ti ní ìrírí tọ́pọ̀ ju tàwọn ọmọ wọn lọ onírárá bàbá olùmọ̀ ó ní tiẹ̀ lé tí ń kọ́ àwọn ọmọ ń kéwú àti rámú kò lè rọrùn ó bá dàbí rọ ẹ jẹ́ ká ṣe experimentally. lọ́ba kó wọn sòdí lọba lọ lọba lọ bá sẹ̀sì sẹ̀sì ńgbà parí sálámà lẹ́yìn ọpọlọpọ rákà ẹ bàbá bàbá sẹ̀sì sẹ̀sì ǹjọ́ àárọ̀rùn pé kí ọlọ́run ẹlẹ́dàá wa kókó gbogbo ilé ayé pátá lápapọ̀ rẹ̀ kókókókó sínú kòròǹfò gbogbo ilé ayé sínú kòròǹfò sáná ó kọ́kọ́ gbogbo ilé ayé sínú kòròǹfò táná kọ̀dájú pọ̀ gbádùn ṣé àwọn ọmọ akọ ọwọ́ tó lè wọ́nu kòròǹfò táná kátó ápè gbogbo ayé kí ló máa ṣe yín náà rí <laughs> ẹ̀rí olódò tó máa fi halẹ̀ kù bí ìgbà tó rí nǹkan sọ lọ ní ẹ̀fẹ̀lẹ̀ ìlà ẹ̀sùn bá lọ bólúmọ̀ wọ́n á sọ ọrú rẹ̀ fóònù àwọn á ní àà kọ́là kó tún ju irú ilé ayé lọ láì níye gbà tí bọ́lọ̀ là ń sọ yóò kó sí fáínfáìn torí pé wàlẹ́ isa allah ibi mustankari ni anyajima ala alama fi wàhídì kò sóró kọ́lọ̀ láti kó gbogbo ilé ayé lọ kẹyọ kan mo wí àbí eléyìí gan ni bọ́mù tí ó bàtà wọn jẹ bẹ́ẹ̀ torí rẹ̀ títúbà yẹn ó kata bùkátà kọ́ mọ̀ntánpẹ̀ ní títúbà torí pé títúbà olóńgbò náà wà o tẹ́ wàá mú olóńgbò ní tẹ́ni kò ní wọlé má bẹ́ẹ̀ nítorí kọ́ yàgbẹ́ sí pálọ̀ ẹ̀rọ káwọn olóńgbò gbà yìí àwọn lè máa yàgbẹ́ pálọ̀ lánàá àwọn olóńgbò kì í yàgbẹ́ síbi tí wọ́n ti rí gbẹ́ wọn wọ́n yàgbẹ́ síbi tó jìnnà olóńgbò sì lè yàgbẹ́ sórí símẹ́ǹtì láíláí ibi tí èpè wà ní ọ̀yà àgbẹ̀sì àfi tó bá pé kò sí èpè nílùú tó bá tún wá débi tí èpè wà tó tún gbẹ́lẹ̀ dáadáa yọ yàgbẹ́ yóò rí pé inú rẹ̀ nígbẹ́ òun bọ́ sí ìgbẹ́ rẹ̀ bá wá bọ́ ọbẹ̀ tán olóńgbò tún wá wá ìpè yọ dáàbò gbẹ́ rẹ̀ olóńgbò tún wá gbé mú sí kòtò tó rí gbẹ́ mọ́ pé sẹ́sìn tó ń rùn jáde tó ń tipa ti bẹ́ẹ̀rì rẹ̀ Allahu akbar so gbà tó bá tó rí pé kò rùn ma ni ó tó fi bẹ́ẹ̀ lẹ̀ bàbá wíjà ni wọ́n yí àgbẹ̀ sáàrin títí táwọn èèyàn ń gbà lóńgbò tó gbọ́n ju ọ lọ àkàràmọ́kàlọ́ abẹ́rẹ́ rí nǹkan bá so ọmọ èèyàn láwùjọ ti wá àwọn bòmíì gan wà ó wà láwọn àlùlẹ̀ ayé tó yẹ pé àwọn páálí lọ́jà àwọn páálí gidi páálí tọ́mọ èèyàn lè wò kó lè wúlò fóun bíi páálí ṣúgà lọ́mọ èèyàn míì ní olùlóṣò tí ó yàgbẹ́ sí yọ wá padì padà yọ sọ sáàrin ọ̀nà bẹ́ẹ̀ nìkan ń wá njẹ́ òfìsè gbá apóló tí wọ́n máa rọra kótó ọlọ́kọ́bọ̀ rẹ̀ pamẹ́ sí ló ń bá bẹ̀rẹ̀ pé àpálí ah, yóò sì dá àfá lọ́ba bẹ̀lẹ̀ kẹrù ń bẹ̀ àdúpẹ́ fọlọ́pọ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ lẹ yorùbá yìí <laughs> gbogbo ọ̀rọ̀ àwọn aradarada pálapàla yẹn ọ̀dájú pé tíyẹn náà bá gbọ́n kò ní wù kò ní wù tí wọ́n á mú olóògbò yí àgbẹ̀ sínú ilé lákòjò tẹ̀báwí kò ní wọnú léyìí mà olóńgbò àmọ̀túbá kí ni ṣe bẹ́ẹ̀ mọ́ ní ṣe bẹ́ẹ̀ mi àbí kò tẹ̀ lọ yàgbẹ́ sórí bẹ́ẹ̀ tí wọ́n máa tú bàtà bá pọ́npọ́pọ́pọ́ wọ́n ṣe ṣe pé ẹ̀dá ẹ̀yà fi sọ́wọ́n ti rí tẹ́ jáde yóò tún fẹ́ bá yín wọlé àlọ́ òní wọlé ma báyọ̀ wọ́n ṣe jáde ẹ̀dá ìní ṣe bẹ́ẹ̀ mi ṣe ìtútù bo olóńgbò ṣe bí tẹ̀bí lè la ṣe bí tẹ̀bí kó lè bá kẹ́ra jẹ ló lè lò ní rẹran kojá ẹ wá lò ní wọlé mọ ló wàá máa lé kùté ká ẹ ò kí tẹ́ran sẹ́ bá ti fi bo lógbòjẹ kò ní pè kùté má. bẹ́ẹ̀ni àwọn tó gbọ́n ẹ rí pé kọ wọn máa kọ ẹ fura ẹhẹn tó bá ti rí kùté ó rí pé ah, mo ti àmẹ́yìn wá ń fún olóńgbò ma tún máa bá ṣeré ni kó so torí di eléyìí eléyìí jẹba má jẹ́ kí títú bá tiẹ̀ kọjọ tó lóńgbò olóńgbò máa túbà múnáfìkì ni illa man taab àfẹnutọ́ba túbà wà á mánà tó sì gbàgbọ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí kẹ́ gbàgbọ́ wàláì tí o bá nífẹ̀ẹ́ sí ká gbàgbọ́ kò ní ràn àwọn ànábìà tí o bá nífẹ̀ẹ́ sí ká gbàgbọ́ kò ní sọ àwọn tírà kalẹ̀ tí o bá nífẹ̀ẹ́ sí ká gbàgbọ́ ẹ wá dúró kìlọ́nù àlùkùránì ta ni. ìkìlọ̀ ẹ má ṣe bàjẹ́ dáadáa ní kẹsì tó bẹ́ẹ̀ bá ṣe dáadáa ẹgbẹ̀sán báyìí ṣe bàjẹ́ ìyá báyìí yín tí ọ̀bá jẹ́ kọ́nà nífẹ̀ẹ́ wa ọ̀fẹ́ ká rí dáadáa gbà lọ́dún gbogbo eléyìí sí. ọlọ́run bá wa fún dáadáa kò fẹ́ràn wa fáìdá ọ wá wa náà fẹ́ràn orí ara wa wà á mẹ́nà tó sì gbàgbọ́ lódodo kì í sì gbàgbọ́ torí ẹ lọ́lọ́ sọ pé wàá mi lọ sọ ha tó tó ṣe dáadáa torí gbogbo ẹni tó bá ló gbàgbọ́ tí ò sì gbàgbọ́ kọ́ gbàgbọ́ kò gbàgbọ́ rárá rárá ọgbọ́dọ̀ sì gbàgbọ́ ayé alùsọ̀lẹ̀ àti wọ́n ń pè ọ̀ dáhùn owó ò ṣe dé lọ ní sinmi wọ́n ní jihad dé ọ̀sá lọ àbúrò rẹ̀ mọ́ ọkùnrin jọ lé dá sẹ́ńbọ̀ wá ní ìmánì rẹ̀ wà wàmìlà sọ̀lẹ̀ ha kì í ṣe sẹ́ẹ̀rì tẹ́yìn pé ń sẹ́ẹ̀rì nínú àṣà yín iṣẹ́ rí tọ́nà wọn bá ń sọ ọ náà ní sẹ́ẹ̀rì tí gbàgbọ́ òdodo mú wa iṣẹ́ rí tọ́ba ìgbàgbọ́ òdodo rìn iṣẹ́ rí tọ́lọ̀ ní kẹsì tánàbì ní kẹsì ni wọ́n ń pè ní iṣẹ́ rí tọ́ba ti ń bá yín sọ̀rọ̀ sí olóore nínú alukur'an ẹ̀hẹ́n nítorí pé àwọn tí máa ń tú alukur'an tukutu àwọn jẹ́ká alukur'an kọjá ti ń tẹríba fún àṣà àtìsí wọn yọ́ọ́ mọ̀ wá fa alukur'an yọ́ọ́ mọ̀ fi sẹ̀rí fásà wàrà àṣà ní kíni àṣà àràdáradá àṣà jáde-jáde àṣà kọ́ ni wọ́n ṣe tí wọ́n fi wà lìjánà ẹ̀sìn ni wọ́n ṣe tí wọ́n fi wà lìjánà èyí tẹ̀sìn bá sọ pé kò burú nú àṣà ó nìkan ni òní jẹ́ rádaràda ó nìkan ni òní jẹ́ jáde-jáde ẹ̀yin ọba àgbé jù bẹ́ẹ̀ lọ rádaràda jáde-jáde náà ni ọmọ jẹ sọ eléyìí túmọ̀ sí pé sábà ní sísẹ́ ọmọ béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ kí ni sẹ́ rí tọ́lọ̀ ń fẹ́ ká sí kìí ṣe pé kọ́dà gan mo ti kọ́ aṣọ gbogbo jama mọ́sálásí taṣọ rẹ̀ dọ̀tí kókó wá kí n bá a fọ ṣẹṣẹ rí eléyìí lè jẹ́sẹ̀ rí àmọ́ yọ pẹ́ díẹ̀ àwọn ètò ọlọ́nfẹ́ kò ṣe òtí ṣe ètò ànábì sallallahu alaihi wasallam kò ṣe òtí ṣe eléyìí jẹba. فأولئك يدخلون الجنة àwọn eléyìí ni wọ́n wọ àlìjẹ́nà ẹ̀rí kí n gbà sọ nípa àtàwọn ọ̀daràn àwọn ẹni tó jẹ́ pé wọ́n fi sọ láti ráàrí àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń tẹ̀lé fẹ́kúfẹ́ ọkàn wọn káàkiri ọlọ́ọ̀ni fẹsẹ̀ òfò ẹ̀ lọ́kọ̀wọ́n náà gàyà òfò ọ̀jẹ̀ sí wọn. ìgbà tí wọ́n sọ nípa àwọn ẹni tó túbá tó gbàgbọ́ lódodo tó tún ti sẹ́ gbàgbọ́ ọlọ́run wa ní fọwọ́lẹ́ ìkẹyẹ kọlóhùn aljanna àwọn eléyìí ni wọ́n wà aljanna ọlọ́run náà kò sí wa lọ́kàn nínú wọn wala yuzlamuna shay'a àní fi nǹkan kan sàbò sísè wọn ìyẹn ni kí gbogbo ń sábà ṣe dáadáa ọlọ́run ní dùn wọn ládàá rẹ̀ ẹ̀rí sọ̀rọ̀ sọ pé wa ma anfaqtum min nafaqatin aw nadhartum min nadhrin fa inna Allaha ya'lamu wa ma lil-zalimina min ansar wa ma anfaqtum min nafaqatin ẹ̀rí pọ̀ wà nakira gbogbo ntẹ bá ná lówó nàka àwọn nàzẹrù tó ń mi nàzẹrì àbẹ bá jẹ lẹjẹ kan yẹn ni kíkọ bá kéré jù bẹ́ẹ̀ lọ fẹ́ inna Allah ya'lamu dájúdájú Allahumma àwọn olùmọ́ni eléyìí ń tọ́ka sí kíkọ ní gbé gbogbo ń wù kó ṣe kó bá kéré jù bẹ́ẹ̀ lọ dáadáa kò ní gbé gbogbo tó ń kó ṣe kò bá kéré jù bẹ́ẹ̀ lọ láì dá kò ní gbé faman ya'mal mithqala dharratin khayran yarah wa man ya'mal mithqala dharratin sharran yarah. torí ẹ ẹ ọ̀yá àjá gbìyànjú tiwa náà ọjọ́ máa ń lọ káà náà ká túbà ká gbàgbọ́ lódodo ká sì máa ṣiṣẹ́ gbàgbọ́ òdodo ní tí ń ba tìyàn jẹ́ tàǹtí ṣe ó a sì ti pẹ́ lẹ́nu rẹ̀ ó ti yẹ ká túbá náà bọ́ bá jẹ́ gan ni òfófó tó ba yí ẹ jẹ́ o ti sé débì kan ó yẹ kó o ti pàtì náà ó yẹ kó o ti pàtì Ramadan náà gan ọlọ́ọ̀lọ́ ma yí ẹ gan abẹ́rẹ́ rí nǹkan mọ́ sáà nàbí sọ pé man lam yada qawla az-zur wal amala bihi falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu ẹni tí ó bá ti lè fi ọ̀rọ̀ èké lẹ̀ àti fífi ṣèwà hù ọlọ́run bùkátà kọ́ má jẹ kọ́ má mu àwọn olùmọ̀ọ́ni wọ́n kàn fi ọ̀rọ̀ èké ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn fi ṣàpèjúwe ni gbogbo ọ̀rọ̀ burúkú rádaràda táwọn èèyàn máa ń sọ ìwà pálapàla táwọn èèyàn máa ń hù gbogbo ẹ̀wọ̀ bẹ̀ torí ọjọ́ tẹ̀m̀bí ìhàn bilkalili alẹ́kẹ̀tì wọ́n fi ẹyọ ètò kéré wọ́n fi ṣàpèjúwe tọ́pọ̀ ni sàmìnsá emin laysa lahu min siyamihi illa al-ju' wal-'atash mélòó mélòó ẹni tí ń ṣe siyam tí ò sẹ́sàn kan fún lórí siyamu rẹ̀ yàtọ̀ sí òǹgbẹ àtẹ̀bí lásán rọmọdọ́nà dé àmọ́ yàtọ̀ láàrin rẹ̀ ńgbà tó wà ń rọmọdọ́n àtìgbà tó sí ń rọmọdọ́n ẹsẹ̀ yìí nà ọ̀rọ̀ burúkú ìrìn burúkú ìwọ̀kúwọ̀ ìgbọ́kúgbọ̀ ìsọkúsọ èròkérò ìṣekúṣe a'udhu billahi minash shaitanir rajim níjọ wa lọ fẹ gbọ́njọ lọ fẹ dà níjọ kan lọ fẹ dà ṣèdí ni tó fi jẹ́ pé ọjọ́ ń lọ wàlá ọjọ́ ń lọ ọlọ́run ọba sì ti fún wa ní àǹfààní tá a lè lò láti fi ronú pìwàdà àmọ́ àlò láì jẹ́ pé alẹ́ nìkan tó fọwọ́ sọ̀yà fún wa pé tiwa yóò dire à ń sì ń ṣe yẹn bí ọkà àrònú nípa àtúbọ̀tán illa man taba wa amana wa amila salihan àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta kò sí yà tí ó bá gbàgbọ́ ṣiṣẹ́ rẹ̀ tí ó bá nípa ètò ti síwájú gbàgbọ́ nípa ọjọ́ ọ̀la rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ nítorí ọ̀la rẹ̀ gbogbo eléyìí pàtàkì pàtàkì wọ́n wù ẹnìkan tẹ́ ẹ jọ wà kó fi máa ṣiṣẹ́ torí ìjọ tó dá wà wọ́n padà bọ̀ wá dá wà nínú sàárè rẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ kò rí kò sùn gbogbo àwọn pàdé rẹ̀ ó kù díẹ̀ nìsín kẹ́ ìyára yín tí kálukú ọ̀dà ríra rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ náà la wá níjọ́ tá a wá ọ̀tọ̀ọ̀tọ̀ la lọ níjọ́ tó àbá lọ kọ́lá tó máa sin àwọn èèyàn sẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọ́n kúkú ọ̀wọ́wọ́ kò pé kí wọ́n ríra wọn kò pé kí wọ́n ríra wọn kálukú ọ̀dà ríra rẹ̀ ni lọ́dọ̀ wọ́ wa ẹja túba ẹja pa àwọn àwà tí ọ̀dà sí bàbá ń tàn má tanra rẹ̀ nítorí pé àwọn èèyàn máa ń tanra wọn ni kájínà sí ọlọ́yẹlẹ́dàá wa ni. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا ìgbà tí ọlọ́run ọba sọ yìí pé wọ́n wà lè jẹ́nu bí ìgbà tẹ́nìkan á ṣe béèrè lọ́dọ̀ lọ pé wọ́n lọ àlìjẹ́nà wò àlìjẹ́nà wò lórí ìròyìn rẹ̀ fún wa àmọ́ bó ṣe rí ọlọ́run á ní jannati adin alijanna kan ní tó jẹ́ ibùgbé ibùgbé téèyàn á máa bẹ téèyàn ti ní fàyàbalẹ̀ ibùgbé téèyàn á máa bẹ téèyàn ti ní fàyàbalẹ̀. التي وعد الرحمن عباده بالغيب إليه سي الله وبعد كاين aláàánú jùlọ ṣe ládéhùn fún àwọn ẹrú rẹ̀ àwọn ẹni tí wọ́n ń sìn lódodo àlìjáná yìí ó ṣe ládéhùn fún wa ó sì jẹ́ nǹkan tó pamọ́ tí wọn ò rí lẹ́mi pẹ̀lú rẹ̀ sábà sọ̀rọ̀ àwọn sọ igbe àlìjáná la fẹ́ wọ̀ àlìjáná la fẹ́ wọ̀ tó o rà àlìjáná rí ni wàhálà rí ni sọ gbọ́npa rẹ̀ rí ni agbọ́npa rẹ̀ àrírí ni aha sílẹ̀ ló ti wá nù àdéhìí kan ìgbà tí àwọn èèyàn bá jókòó níbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn náà ń pè ní halakọ́tò dìkìr bí ibà ṣe jókòó ní ìsìn àwọn mẹ̀lẹ́kọ̀ ọlọ́run wọ́n ti rọ kiri ká wa báyìí tó ń ti pé ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ kíkí tá a bá jókòó tá à ń sọ̀rọ̀ ọlọ́run bá ti ṣe ń sọ yìí a ń kọ́ nípa ṣẹ̀ríyà tí ọba ti jánu mọ́sálásí tọ́jà ìbò míì táwọn mọ̀lẹ́kà tẹ́ tí wọ́n rọ kiri ká wa ṣé ìkẹ́ ọlọ́run ṣé yóò yípo wa ṣé ọlọ́run ẹlẹ́dàá wa yóò máa sì rántí wa lọ́dọ̀ àwọn ẹni tó ga sí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ oríṣi méjì àwọn kan sọ pé mọ́sálásí wọn pè àwọn kan sọ pé mọ́sálásí àti ibòmíì nítorí pé mọ́sálásí tí wọ́n pè kharaja makharaja al-ghali ọjáde ń jáde pé ìtọ́pọ̀ jù nínú ìgbésí ayé àwọn mùsùlùmí mọ́sálásí wọn ti máa pẹ́sì bẹ́ẹ̀ ní títí dòní. ẹ mọ̀ pẹ́pẹ́ ìsìláàmù gbàjẹ́ ńjọ́ tó ti di pé wọ́n ń kọ lórí àga ni bẹ́ẹ̀ làwọn aṣíwájú rere sọ wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà táwọn máa kẹ́kọ̀ọ́ tí wọ́n fi orúnkún jókòó tó jókòó níwájú àfáà rẹ̀ táàfọ́ ọmọ ṣàlàyé fún ọ wọ́n rẹ́ kọ̀ọ̀kọ́ ẹ̀kọ́ yẹn dúró ó sì lálùbáríkà màtó ti di kó àfa àjókòó ọmọ kí ó jókòó mùsùlùmí kọ́dà ń gbà mí ọmọ kí ó ní ó jókòó àfa ni ó dùn ẹ máa lọ lẹ́ẹ̀ma bọ̀ sálà yìí tí mo ń sè ń yẹ yín àbí òye yín àfa ti ń sun bẹ́ẹ̀ ẹ̀ tó ń gbọ́ mi. Allahu akbar sálà ní kó dùn kó tún káwó kè kó dìjú abẹ́ ẹni kan so ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ jókòó òun tó fẹ́yìn àgádùn ma débi ikú oorun dé àfọ́sì gbọ́dọ̀ sùn. La ilaha illallah sọ eléyìí túmọ̀ sí pé wọ́n ní gbogbo ibi tá a bá ti kẹ́kọ̀ọ́ tó bá sá ti jẹ́kọ̀ọ́ nípa tọ́lọ̀ á rí irú rẹ̀ níparí àdéhùn yẹn ọlọ́run á bí àwọn mọ̀lẹ́kà pé gbogbo àwọn tó ń jókòó tó ń gbọ́rọ̀ èmi ọlọ́run kí ni wọ́n wá àforíjì wọn ọlọ́run àtàlẹ́jẹ́nà rẹ̀ àlẹ́jẹ́nà mi àbíkílẹ̀ rú àlẹ́jẹ́nà wọn ọlọ́run ṣé wọ́n rí àlẹ́jẹ́nà rí ni ibi tá à ń lọ àwọn mọ̀lẹ́kà wa sọ pé wọn ò rí rí àjẹpẹ́ tó bá yẹ pé wọ́n rí fún àbálá kàkà láti wọ́ ju bí wọ́n ti ṣe ń ṣe yìí lọ àwọn mọ̀lẹ́kọ̀ọ́ níbẹ̀ tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ẹ fi yé wọn pé mo ti forí jì wọn. àwọn mọ̀lẹ́kọ̀ọ́ á sọ pé ah, ẹ bá forí jì wọn actually àwọn tí wọ́n jẹ́ àwọn kọ́sítọ́mà tó jẹ́ pé àwọn ò lè má wàá wà àbí òye wa àwọn kọ́sítọ́mà tó jẹ́ pé àwọn wà constant. àwọn kan wà tó ẹ pé tọ̀ wọ́n kàn wá lónìí ni ò wá tẹ́lẹ̀ wọn á sọ pé lágbájá tàmẹ̀dòdó là onínìkan ni wọn wá ọlọ́run á sọ pé àwọn èèyàn tá a forí jìn àwọn èèyàn kan ni sẹ́nìkan kì í tò mọ́ àwọn kó orí ibu àforíjìn àwọn náà àwa wíjà wọn lọ music fújì ni wọ́n lọ àbí òye wa wọ́n á lè tẹ́ náà wá jó tẹ́ ń lédè yorùbá kí ni tí wọ́n ó tí ì bá oní tí ń bá torí ẹ ibi tó ti sóríire ọ̀wá ibi tọ́lọ̀ ti máa forí jìn àwọn ẹrú ọ̀wá torí ẹ àwọn òrò à ń sojú kòkòrò àrínárí à ń bẹ̀rù nítorí ọlọ́run bá ròyìn fún wa a sì máa yí pé tá lọ́rọ́ jódòdò ju tọ́lọ̀ ọlọ́run ní nínú àlùjẹ́nà bí ha máa la ayinú ra'ad níta ìjú kan òrírí ní dáadáa wà ń bẹ̀. wala udhunun sami'at títí kan ọ̀gbọ́rí ní dáadáa wala khatara ala qalbi bashar tí ò rúwúyẹ́ lọ́kàn nìkan rí. wàláhì àgbàgbọ́ kó dodo lọ́lọ́run bá wa sọ ó wù wá láti wà àlùjẹ́nà yìí. àlùjẹ́nà arduha as-samawati wal ard ìbú rẹ̀ a sì máa pé ìbú nǹkan ó kéré ní gúngùn sóòrò rẹ̀ àtẹ́kọ̀ àlùjáná ìkọjá gbogbo bá ti fi sọ nínú àdìsí kan anábì sallallahu alaihi wasallam ọlẹ́ni tí ò ní ní tó gbogbo ará yòókù lálùjáná títí ó kéré jù yóò ní tó gbogbo ilé ayé yìí nílọ́po mẹ́wàá. Allahu akbar kí ni ní ọ̀há lílẹ̀ ayé lọ́wọ́ sunkún lọ́n bọ̀kan jẹ́ ní ojúmọ́ tó bá kẹ̀sí rójú rẹ̀ wọ́n mọ kàbánú jẹ́ sí ọ̀rẹ́ láyé òrí búrẹ́dì àtomi ọbẹ̀ bá tó á rò pé bẹ́ẹ̀ làlùjẹ́ náà tà ń lè mí kí ni wọn náà wá rí sínú rẹ̀ ń ọjà mẹ́rẹ̀ ṣègbò iná ni wọn á ná pàpà pé ojú tì í tá a ní tí òrí ṣègbò jẹ́ lónìí ẹ gbọ́rọ̀ mẹ́rẹ̀ ṣègbò tó náà ní gbogbo orí ilé ayé alálìjẹ́ náà kọ́ ẹni tí wọ́n fi ọ̀rẹ́ rìn sí fi ọ́ ṣe yẹ̀yẹ́ lónìí wọ́n máa ṣiṣẹ́ tí wọ́n fi jẹ́ pé wọ́n ló fi ṣe yẹ̀yẹ́ lọ́la. فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون lẹ́nu àwọn olùgbàgbọ́ òdodo ni wọ́n tó kẹ́sẹ́ bá àwọn agarọ́ yìí o wọ́n ní kò sí nǹkan kan lálẹ́ jẹ́nà nínú tó wà lé ayé àti kọjá kó kọ́ parọ́ pọ̀ agbábìrọ̀gbọ̀kú làwọn ti jókòó ń dán yẹn wọ́n mọ̀ á fi ọ̀rẹ́ sẹ́yìn ma pé yẹ̀yẹ́ ẹjọ́ ni yẹ̀yẹ́ òdodo wàláàni amáláyé ń bì ẹnìkan lè máa fi ọ́ ṣe yẹ̀yẹ́ pé àárí àárí afọ̀kan náà lónìí kó sì jẹ́ pé owó tó oníṣẹ́ bá máa ráyìn ò lè rà yóò sì máa fi ọ́rẹ́ nù àmọ́ yẹ̀yẹ́ tàlùkìyàmà ó ní yẹ̀yẹ́ òdodo kọ́lá ẹlẹ́dàá kó ṣàánú wa ààrẹ àlùjáná rí wàláà ń sojú kòkòrò rẹ̀ ààrí náà rí à ń bẹ̀rù rẹ̀ wọ́n sọ pé náà yìí ọ̀kan láti sọ́mẹ̀ wáìlù gbogbo níta bá sọ ọbẹ̀ yọ yọ ni ìgbà tó sọ gbogbo níta bá sọ ọbẹ̀ kí ẹ má ṣe bí àwọ̀ àtẹ̀mọ̀ kó àwọn alẹ́ tẹ́lẹ̀ ni tó bá sọ òkúta abẹ́ apò òkúta yọ yọ pàtó apẹ̀rìn tí èso òkúta yọ yọ so ayé yẹn ní àwọn aróńdó dáadáa pé wà lára wọ ọ̀ràn náà bẹ́ẹ̀ la wọ́n sì sọ pé nàtàlùkìyàmà times seventy tàyè ni kí wọ́n á ní fáàrí wa so iná ìwà ni wọ́n ní ọwọ́ kí ló dé tọ́lọ̀ wọn sọ pé omi láàkó yín sẹ́wọ̀n pé tọ́lọ́ bá jẹ́ pé omi ni wọ́n kó wá sí omi náà lè jẹ́ yàwó but pẹ̀lú àwọn conditions nínú kó tutù kọjá àbí káfù àbí kó gbóná kọjá àbí káfù tó bá tutù tó bá gbóná kì í ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tó má ti sọ́ọ̀bẹ̀ lọ́ọ́ pariwo ó sì kọ́kọ́ wọ ọbẹ̀ náà gbẹ́gbú ah ẹ̀yẹ̀yàn ah ẹ̀ sànú mi ò sànú ẹ̀ bá wọn. A ma yé àmọ́ ná à ti ta ìwọ́ bẹ̀ iná ọmọ rárá ó ti ti tó bá ti náà ni wọ́n tún á sọ pé tọ́mọ náà bá ni wọn ò ní sínú nágbà ni ó mú ọ ẹ̀rù gan tó bá kéèyàn máa kú tí ò tún ní jí má wà láì wọn yálé ìtàní kó tutù rọ́ọ̀bá wọn lẹ́nu ni fi ọlọ́mọdé alọ́mọ náà o wọ́n ń wí kọ́ pàwọ́ ẹsẹ̀ tì wọ́n wọ́n fi ṣe bàbá Ṣàngó olóyin ó lọ di rí bí obìnrin ọ̀ gbádùn wọ́n ní kó o túbọ̀ o tún alọ́mọ mùsùlùmí wá bí ọlá ilaha illallah a mùsùlùmí bá wà bọ́ sẹ́bọ̀ paraku ọ̀daràn wọ́n ní bàbá àṣàlẹ̀ wọn nídìí ká ṣẹ́gun ìwọ́lábọ̀ rẹ̀ ọ̀kìnìkan láàyè wọ́n ní baálé ẹ̀sẹ̀gùn of kìnnìkan land baálé ẹ̀sẹ̀gùn olùkàdì àkójọ ni nígbà tó kú àwọn ń kọjá lọ mo á ní kí ló dé táwọn wọ̀nyí tí wọ́n dí títì wọ́n ní baálẹ̀ wọn ń ṣègùn ló kù mo á ní baálẹ̀ wọn ń orí nǹkan ṣàtìkù ni àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ ó yẹ kó lè takú láyà fa tàbí tàbí aláàmọ́ yìí irọ́ lásán ó kú ní tuẹ́ wọ́n ti wá ní kò kú tuẹ́ bá ọkọ̀ fi ọdún gbọ́ọ́rọ́ ó fi sáré ó rí nǹkan kan ṣe sí wọ́n ní àwọn babaláwo àwọn adífá àwọn atọ̀pẹ̀lẹ̀ ó rí ti kú sí ẹgbìyànjú ẹ sí irọ́ lásán tá mú yín lọ ẹbí egbò ń bẹ ewé náà sì ń bẹ ẹkọ nùgbò kẹ lọ irọ́ lásán ẹdákan ẹja túbá kágbìyànjú bá wọn ṣe wà lìjánná jàre tí wọn ṣe wọn pariwo pé kí wọn gbìyànjú kó gbìyànjú wọn tara ẹ dànù tọ́dájú náà ní pé tọ́wá kan rí ibú ọlọ́dà sí o ọjà bó ti ṣe jẹ́ ń bẹ̀ عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا àdéhùn ọlọ́run dájúdájú ntọ́ dájú pé ọ̀sẹ̀ ni ọlọ́run bá kì í ṣe ẹni tí máa ń yí àdéhùn ọlọ́run bá ṣàdéhùn yóò pé náà ni ẹnìkan ṣàdéhùn nílé ayé wọ́n fi léèrè wọ́n lẹ̀ pàdéhùn yín ó ní jọ́ ẹ̀mọ́ ṣàdéhùn yẹn nígbẹ̀rẹ̀ fún ni ìsọ pé insha allah ẹ bá ní gbọ́ o ẹ ń sọ pé insha allah ajẹ́ pé tọ́ba ṣe insha allah ni ló lè má pè olùkọ́ ẹgẹ́tì ẹ̀ àmọ́ sàdé ò ṣe insha allah ó túmọ̀ sí pé o ti wọ́ ga o onítòun bá ti ṣe insha allah ló máa ń pàdé o ajẹ́ pé o gbójú fáìnà nù ọgbà ìnáfọ́jò wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha allah mọ́sọ̀ pé màá ṣe nǹkan kan lọ́la láì jẹ́ pé ọ sọ pé tọ́lọ̀ ń bá fẹ́ nítorí tọ́ ọba sọ pé tọ́lọ̀ ń bá fẹ́ tọ́ba ti lọ lọ́sàdé pínrín kò sí àyè fún ọ láti wí àwáwí kan pé ló mú mi má pè dandan ọgbọ́dọ̀ pè ọgbọ́dọ̀ pè àdéhùn tọ́lọ́ kì í yẹ ẹ̀ àdéhùn tọ́lọ́ kì í yẹ ẹ̀ ọmọ èèyàn náà máa lu ọ̀rọ̀ yìí nígbà tó ti mọ ara rẹ̀ múnáfìkì kò lè ṣàdéhùn kó pé tọ́ba ti wá yẹ bí tí í ṣe máa yẹ láàrin ẹsẹ̀ lè máa bá mi wí àdéhùn ọlọ́run ní èyí ẹ̀ ẹgbọ́rọ̀ àmọ́ òun gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run kọ́ òpùrọ́ ló ń tẹ́lẹ̀ náà òun ọ̀làdéhùn yẹn pé òun ká lò fún yín ni tọ́ ìnáwó kánà wàdùnhùn máa ti ya wọ́n ní tí ẹ bá fẹ́ rí dáadáa gbà ẹ̀yin náà máa gbìyànjú láti ṣe ńtọ́jọ́ ọlọ́ọ̀ni sùn aláàánú wọn náà máa sàánú nítorí kò lè bá aráàánú gbà lọ́dọ̀ ọ̀lọ́ innama yarhamullahu min ibadihi ar-ruhama àwọn tó bá láàánú nìkan lọ́lọ́ọ̀ máa kẹ́ nínú àwọn ẹrú ẹ̀ innahu kana wa'duhu ma'tiya àdéhùn rẹ̀ ntí ò lè má jẹ́ pípé ni wọn náà máa pàdéhùn rẹ̀ síbi ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ ṣe dáadáa fún ọ̀fẹ́ kí ọlọ́wọ́n ọba kó mú kí wọn náà kí gbogbo nǹkan rẹ ọmọ abọ́sì àdéhùn tó bá ti ṣe wọn náà máa pè lẹ́sìn pé màá fún ẹ ten thousand tó bá ti lọ́la kọ́ wa kọ́lù tó wá di òtí wá rúgbó tí rú ẹgbẹ̀rún pé àwọn ah, ten thousand báwò ní bóyá ló wọn máa kó ten thousand fún three thousand níjà ọ̀sán ọ̀sán ọjọ́ kejì tó fún lówó nù ìgbà tí ó tún fi di ìrọ̀lẹ́ ó three thousand kan pọ̀ ní nàìjíríà ń sọ yìí wọ́n fún ní three hundred subhanallah ọwọ́ akó three hundred lé lọ́wọ́ jazakumullahu khairan maybe ten thousand lẹ́sọ̀ ni ọlọ́run sọ pé máa lè lọ́ọ́ sí nínà mínísítẹ̀bì àyè ìbáwí ohun òfin sílẹ̀ fún yín lórí ẹni tó bá ti dáadáa sí yín tọ́lọ̀ fún ọ lọ́rọ̀ sọ wọ́n fẹ́ fún ọ lówó tún sọ̀rọ̀ ẹ wo bí ṣe ń lo ayọ̀ nílòkulò àdéhùn ten thousand ló ṣe bàbá burúkú ten thousand wá di three hundred ọwọ́ àti lẹ́rìí máa lè lọ́ọ́ sí nínà mínísítẹ̀bì. ìnáwó kánà wàdúhù màtíyà gẹ́gẹ́ bọ́lá tún ṣe sọ́ńbò mi pé kánà wàdúhù mẹ́fẹ̀ẹ́wùlà àdéhùn ọlọ́run tí ọ̀sẹ̀ ni ọlọ́run bá kìí ṣe àdéhùn tí ò ní ṣẹ ọlọ́run bá mọ̀ kìí máa ṣe nítorí pé wọ òpùrọ̀ burúkú ká òótọ́ mọ́ ọ lẹ́nu rí irọ́ yìí náà sá ni لا يسمعون فيها لغوا àwọn ọmọ àlìjáná ò ní gbọ́ ìsọkúsọ nínú àlìjáná ayé àlà ìsọkúsọ pọ̀ gbogbo orin jẹ́ ń gbọ́n ara ìsọkúsọ ni àwọn tí ń kọrin kọ́lọ̀ ń bímọ ara ìsọkúsọ ni àwọn elépè àwọn eléèbú ara ìsọkúsọ ni àwọn alápàrà ara ìsọkúsọ ni àwọn tí ń pọ̀fọ̀ ara ìsọkúsọ ni àwọn tí ń pàyájọ́ ara ìsọkúsọ ni àwọn apògèdè ara àsọkúsọ ni gbogbo àwọn àsọkúsọ lórí tìrí àwọn afẹnu sáàtì ẹni ara àsọkúsọ ni àwọn apẹ̀sán àlùjáná dá ọlọ́dà kò sí alọ́mọ rẹ̀ ẹ wọ ẹ̀gàn ẹ̀gàn wọn ti pẹ̀lú mi tó bá wọn bí ọ̀rọ̀ rẹ̀ wọn sọ tó bá wọn ọ̀rọ̀ rẹ̀ wọn sọ tó bá bí ọlọ́gbà mi láàrin àwọn èèyàn bú ọlọ́gbà kúkú pa torí ẹ̀gàn òfò ó sì ti pọ̀jù fáwọn ọmọ Yorùbá yìí inú ìsọkúsọ ni o ní ìsọkúsọ ni ẹ̀gàn tí ń rọ́ọ̀nù nínú ẹ̀jẹ̀ rẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tí ń rọ́ọ̀nù nínú sàn rẹ̀ bí ẹ̀jẹ̀ ẹ̀gàn wàlẹ́ orí ibu ńlá ni aa ìwọ ọsẹ ọmọ lórí ibu ńlá dáhùn náà máa sọ̀rọ̀ rẹ láìda kọ́rọ̀ atasi ọ létí sẹ́nu rí ó dùn tóbi wájú kọ́rọ̀ ọlọ́rọ̀ ni wọ́n máa sọ gbogbo ògbà àwọn òfin lọ́mí ń dá sí abojúgun lẹ́bẹ̀ẹ́ etí bẹ́ẹ̀ ni sọ́nsọ́ ni yóò fà olórí ibú tí ó wálé ayé wá sàlùbáríkà torí tó bá kọ wálé ayé wá sàlùbáríkà tí ó jọ ológun you will be busy with your own business ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọ́n sọ̀rọ̀ ọlọ́rọ̀ títí ọkùnrin ò rí fìlà pààrọ̀ obìnrin ò rí gèlè dé só dáhùláwàlá kú wọ́tẹ ìlànà ọba yorùbá ìjẹbàjẹ gbogbo àwùjọ tí ó bá ti sẹ́gàn yóò bó lè gbé bẹ́ẹ̀ ó ti wọ̀ wọ́n lẹ́wù bàjẹ́ ni tí wọn bá fi ní rẹ́kàn pa ó sì tètè tí ó ń papọ̀ ó sì yín mú wájú ẹ̀ yóò bá lẹ́bù ni ah, yóò bá lẹ́bù kó nǹkan púpọ̀ jọ kò sí kó kéwú kò sí kó kàwé kò sí kó làjú kò sí kó gbajúmọ̀ bàbá baálẹ̀ ni ọba ni gbogbo kálukú gbogbo kó wá apẹ̀gbẹ́ni lọ́pọ̀lọpọ̀ láwùjọ Yorùbá ẹni gbọgbọ kúgbọ lálùjánnà a oríire lálùjánnà wàláhì tó bá gbèrú rẹ bá ń ṣẹlẹ̀ lálùjánnà ìdùnnú rẹ ọba tún dìbànújẹ́ kọkàn yọ lọọkan ní àdúgbò gbogbo àdúgbò àlùjánnà làdúgbò ńlá kọ́ máa bọ̀ nínú aṣọ gold bàtà kú bàtà wúrà bàtà diamond kọ́ ma ayé lòtú gbọ́dọ̀ yẹn o lórí tó ń yẹn láyé ó torí ibú lọ́dọ̀ ọlọ́run kọ́mọ wa ń yàbọ̀ lálùjọ náà kọ́ olórí ẹ̀rí ọ̀bọ̀jọ̀ yàn ọ̀bọ̀jọ̀ yàn ìṣèṣe sáfù náà sálùjọ náà tó ti dẹ́tọ̀ ayé. kọ́ àrò àtàtì ọ̀lẹ́ ti gbà wọ́n lọ sẹ́wù rádaràdà iná tó wá wà lálùjọ náà. Ah. <laughs> tẹ́ ẹ̀ bá ní gbọ́ ajẹ́pẹ́ nìkan ò ní sọ gbàtọ́ lọ sọ pé ẹ̀ ní gbọ́ ó ti síwájú jẹ́ pé wọn ò ní sọ torí láyé àìsọ́ là ìgbọ́ kójú yọ gbogbo ẹ̀gàn tó ń pa gbogbo òfófó tó ń ṣe tó rò pé ó mú jẹ wàláhì àìsọ́ là ìgbọ́ torí ẹni tó ń sọ fún lónìí torí pé àrùn yín dánmọ́rán kò ní tú ọkọ́ tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ láàrin wọn ni ó fi ṣe àgbo léyà yọ lọ bẹni tẹ ń sọ̀rọ̀ ẹgbẹ olórí ibu rẹ ọmọ sọ báyìí ọmọ tó wí báyìí àgbọ olórí ibu rẹ sọ nìkan olórí ibu méjì ni máa sọ̀rọ̀ ẹ gan kẹta lọ lórí ibu kejì wọ ni mọ̀rọ̀ pé yé torí ẹ̀ bẹ́ẹ̀ kan ti ṣe rí nu àìsọ ọ̀nla ìgbọ́ ìwọ táwọn ti sọ ó sì mọ pé tó bá gbọ́ wàá tẹ́ wàláì tó bá gbọ́ wàá tẹ́ náà ni ẹ rí i pé ọ padà di pé ẹni tí ò tó ọ nà yọ lọ dènà di ọ bó ṣe pọ́ ọmọ tó o bínú lọ bá pẹ̀gàn rẹ̀ tọ́mọ bá gbọ́ ó rí pípọ́n ojú ọmọ rẹ̀ báwo alára àtà eré rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ sọkúsọ yẹn tó ti bá yé àwọn èèyàn jẹ́ láwùjọ wa mùsùlùmí là wa ẹjẹ́ akọ́ẹ̀nù wa ró eŋti òwú ẹ̀mí kẹ́nìkan ó ṣerú ẹ̀ sí mi ẹ̀ ń gbọ́dọ̀ fi irú rẹ̀ lọ́mọ làkejì síbá nàbì ti sọ fún wa la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹnìkan nu oníjàni tó gbàgbọ́ ní ìgbàgbọ́ tó pé pérépéré ṣáájú kó tó di pé ń fẹ́ fọ́mọ làkejì irú ti ń fẹ́ fórí ara rẹ̀ èmi ìfẹ́kẹ́ nìkan kan kọjá ike ń pẹ́ gan mi mi ìfẹ́kẹ́ nìkan kan máa sọ̀rọ̀ mi láì dá kémi náà sọ ẹnu mi kẹlẹ́ nu ọ sọ̀rọ̀ tó máa ti ń sọ ẹnu mi wọn gbọ́ lẹ́nu mi ẹni tí ó gbé wá fún mi ó múra ní sì lè pa lẹ́nu mọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ lórí tí a pẹ́ ni tó ń sọ̀rọ̀ wá sọ wájú ẹ̀ ọ́ bíi ti báyìí kọ́ mi mọ̀ pé wèé sẹ́ni tá a sọ̀rọ̀ fún èmi èso lórí búbi kò tún gbèrú rẹ̀ wá bọ̀ ọ́ ma ń dínkùn ń dínkùn ń dínkùn ọba lè máa lọ sọ̀rọ̀ ẹ̀rẹ́ lẹ́yìn láì dáhùn náà olórí ibu rẹ̀ ẹ̀ lè lọ sọ̀rọ̀ kọ́gbọ́ ọba dò lórí ibu torí kọ́ gbọ́ ọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu olórí ibu rẹ̀. akramakumullah ọlọ́run ni wọn ò ní gbọ́gbọ́ kúgbọ́ nínú àlùjánnà. ilà sàlámà asalaamu alaykum asalaamu alaykum asalaamu alaykum ọ̀la ìkíra ẹni ní kí ọ̀la ni wọ́n máa gbọ́ nínú àlùjánnà tahiyyatuhum yawma yalqawnahu salam ìkíra ẹni wọn lọ́jọ́ tí wọ́n pàdé ọlọ́run asalaamu alaykum wal malaikatu yadkhuluna alayhim min kulli babin salaamun alaykum àwọn màláíkà máa wọlé wá bá àwọn ọmọ àlùjánnà gbogbo lẹ́kùn gbogbo lára àlùjánnà salamun alaykum ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá yín nítawọn ọmọ gbọ́nù ọ̀rọ̀ rí òun náà ní kíkì wa kíkì wa láyé kó tó dọ̀la àlùkìyàmà láti sọ pé àwa mùsùlùmí la ní kíkì tó dáa ju gbogbo kíkì lọ kíkì àwọn ọmọ àlùjánnà asalaamu alaykum wa rahmatulahi wa barakatu nínú àwọn sì fi kí ọlọ́ọ̀ bínú ó ní sí ọmọ ẹni ọba ti lè kúlẹ̀ kọ́ dọ̀bálẹ̀ kọ́ má kí ọmọ ọmọ pé àpọ́nlé nìyà ká ọjà mọ̀ kẹ̀kẹ́ tẹ́lẹ̀ náà ìsìláàmù lọ́kọ́ wa pé ká sàpọ́nlé ọmọ ẹ̀yà wa mùsùlùmí wọ́n ti wá ń kí ọ ní kíkì ti ìsìláàmù ìwọ́líwọ̀ ọ̀fẹ́ kíkì ti ìsìláàmù kíkì rádaràda lọ ń fẹ́ kíkì tí ò nítumà ní ìsìn ìrọ̀lẹ́ o tí o bá bá ríra kílẹ̀ wù náà ẹkú rọ̀lẹ́ ọ̀sánkọ́ ẹ káàsì àárọ̀ kí ni ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ yìí yẹn ni ẹ kú bíbẹ láàárọ̀ ẹ kú bíbẹ títí ọ̀sán ẹ kú bíbẹ títí ìrọ̀lẹ́ ṣé kíkí wà nù ẹ̀yin Yorùbá ṣé ẹ gbé dè dáadáa ṣé kíkí ọ̀dàbí ẹ kú náà dúró àríwá àríwá àwọn kékeré tí ń tó ní ṣe pẹ̀lú ìṣesí wa ni kí ni wọ́n sọ̀rọ̀ fún mi àti ẹ̀gbọ́ tàrí wa ẹ káàárọ̀ ẹ kú kàlẹ̀ bọ́ọ̀bù akú kàlẹ̀ ó kù dùn ẹ kú atótónu bọ́ọ̀bù akú atótónu ó kù dákẹ́ àmọ́ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ọlọ́ọ̀lọ́ máa bọ̀ àtàwọn àbùkún rẹ̀ wàláì ò lè rí tó o bá rí táwọn èèyàn mi ń kíra wọn bá wọn tí wọn ṣe mùsùlùmí máa fún ọ lẹ́bùn wọn á sálámà sí ọ wọn á ní wọn fẹ́ sálámà àlékún àwọn ọmọ á sálámà àlékún yẹn ni ìyẹn ní káwọn tó bá ti ń sálámà àwọn á sálámà àlékún tí wọn ti dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ tí wọn ti kúnlẹ̀ bẹ́ẹ̀ àwọn sálámà àlékún wọn ń kọ́ wọn ń kọ́ ìkúnlẹ̀ káàbọ̀ ìdọ̀bálẹ̀ òkú oríire a'udhu billahi minash shaitan àtàwọn abọ́gibọ̀ pẹ̀ àtàwọn abọ́gibọ̀ pẹ̀ torí ẹ̀ salam lẹ́ẹ̀ma gbọ́ lálùjáná ìwádìí ti fi hàn láti ayé nbí kọ́ ọ̀fẹ́ salam ọlọ́mọta lùjáná lé wọ́ tiwa lé ìjọba wọn. walahum rizquhum fiha á máa pèsè fún wa nínú àlùjáná arizikì wọn ń bẹ fún wọn ní alìjáná ilé ayé ìnílé bóòtì ọ̀jẹ́ bóòtì òmu alìjáná arizikì ọmọ wa bá yín ní láti ṣiṣẹ́ arizikì yín bẹ fún yín nínú alìjáná ẹ fọkàn ti fi garanti rẹ̀ lélẹ̀ fún yín ẹ̀ ní láti máa bẹ̀rù táyìmù sọ fún yàrá ní ìsìnkú ọ̀hún tí ń bá mi lásìkò jẹ ẹ tó fi ẹ kí n dé kí n tọ́jà kí n ti sí ṣọ́ọ̀pù mi kí n máa bẹ́ lọ. ayé nìyẹn lálùjáná àrùsìkì yín ti ń bẹ fún yín bọ́kọ́rọ́ tẹ́ ń wá ṣe yá láàárọ̀ àti ní ìrọ̀lẹ́ láàárọ̀ àti nírọ̀lẹ́ wọ́n ní lálùjáná kò sí ọ̀sán bẹ́ẹ̀ ni kò sóòrù kò sọ̀sán bẹ́ẹ̀ ni kò sóòrù kìràkìtà kìràkìtà kìràkìtà gbàù lẹ́sẹ̀ ọ̀sán ni òru ńkọ́ òru kò sí lálùjá nìyẹn ìgbádùn àárọ̀ àti ìrọ̀lẹ́ ńlọ́wọ́ àfún alálùjá nìyẹn ó tiẹ̀ ó ó sànù ara rẹ̀ ńgbà tó sin lọ́n láyé àwọn tó gbogbo ẹ̀sìn sáníkà ṣe tó wò pé lé ọ̀nbíàrèbò náà ń sọ gbogbo àwọn nọ́ńsẹ̀nsì ọmọ báyìí lọ́mọ ni tọ́ba ti kú èrè ló kù àbí yá fún iṣẹ́ sìn sáré fún iṣẹ́ sìn jọ̀gbìn dàgbéyàmù nítorí gbélé ayé ṣe ọlọ́gbẹ̀sán rẹ̀ kí á lò ní sílọ̀n kí lọ́ọ́ gun ọ́ lápá nínú ìtàn ni kò ṣe láyé nì á ọlọ́run bá da púpọ̀ iná ló jẹ́ kẹ́sìn ọmọ láyé ẹ ní sẹ́sìn kankan má tẹ́ bá ti wà lùjánà gẹ́gẹ́ bí ọmọ nánà kò ní sẹ́sìn kankan má nùnà ọlọ́mọ sí wa lọ́mọ náà. تلك الجنة التي نورث من عبادنا نورث من عبادنا من كان تقيا ah ọlọ́run sì wá lójú kòkòrò púpọ̀ eléyìí ni àlùjánnà tá a máa jogún rẹ̀ fún ẹni tó bá jẹ́ olùpáyà ọlọ́run nínú àwọn ẹrù wa ọlọ́run dákun sí wa lólùpáyà rẹ̀ má sì àlùjáná lè wà wá ọlọ́run á dá ìwọ lọ́ba tó dá dákun tún àwa náà ṣe ká dá lọ́nà tá a fi jẹ́ pàwa náà rà àlùjáná wọ̀ ọlọ́run á jẹ́ni tó ṣe yí pé agbọ́gbọ́n ká tó gbọ́n dákun dáhà náà gbọ́n káfi dúró tí tí ó jà sóríire káṣì fi sá fún gbogbo ní tí a máa ṣe tí a máa fi sórí ibú oríire làwa ń tọrọ àfìgbà kan àfìgbà kan tọrọ orí ibú ọlọmọsí wa lọ lórí ibú ọlọ́ọ̀lẹ́dà ṣàánú wa ṣàánú àwọn ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn Islam ṣe gbogbo wa lọ́mọ àlùjánnà ọlọ́run má ṣì wá lọ́nà lẹ́yìn tó ti fọ̀nà mọ́ wa ọlọ́run má sì wá darí lẹ́yìn ìgbà tó ti mú wa dúró ọlọ́run kó jẹ́ kó dáa fún aláì kó dáa fún al-qiyamah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Mm-hmm.